darling. ẹ náà mo ti ń gbọ́ yín dáadáa báyìí ẹlẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ kan ṣé lórí ọ̀rọ̀ ikú Mohbad yẹn náà ni. ẹ sà kókó méjì ẹ jọ lórí rédíò yín àwọn kan àwọn pàápàá Sọtúndé Bákàrè ó lọ sọ̀rọ̀ Mohbad oyè òye dáadáa nípa ohun tó sọ o ọlọ́run dẹ̀ sì máa ẹ̀mí ẹ̀mí ọlọ́run sì máa bá sọ̀rọ̀ tá a padà sọ ohun mìíràn. ok. yẹ́ yeah. Our kìrìsìánì our pastor, á fẹ́ẹ̀lì lórí ọmọ yẹn number one we didn't accept that. I am a pastor here in London. Akọ́kọ́ ti fẹ́ẹ̀lì náà nítorí pé àṣeṣe olùṣọ́ àgùntàn lórí ọmọ yẹn. So tí pásítọ̀ kan bá fẹ́ wá bá wí ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àfojúte wa sílẹ̀ àfọ́lù ọmọ yẹn up. Mm. so number one a number one a nìyẹn number one b òun ni pé báyìí èdè èkó ló fi ṣe orúkọ ẹ o kò ń sọ pé òun bad ó ní mo bad èmi ò bad gbogbo aráyé ò dẹ̀ mọ̀ túmọ̀ orúkọ bọ́ọ̀ yẹn mo bad ló wí kò sọ pé mo bad. ok dádì ẹ má bínú sá ẹ mo fẹ́ kẹ́ bá mi mú ọ̀rọ̀ yẹn kó lè clear dáadáa ẹ ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìrànṣẹ́ ọlọ́run ẹlẹ́ fail lórí ọ̀rọ̀ Mohbad ẹlẹ́ẹ̀kùnà ẹlẹ́ẹ̀kùnà ẹ follow ẹ̀ up lọ́nà wo sà. lọ́nà ọmọ yìí ti kéjàgà rẹ̀ jáde pé wọ́n ń lépa ayé òun tí èmi bá gbọ́ tí mo wà ní London màá ní kó máa bọ̀ nílé mi kí a mú lọ sílé kí a mú lọ sílé àdúró kó lọ jà dúró ohun tá à ń pè ládúró ń bí òun ni kó lọ jà asylum lẹ́tà tó kọ sọ́wọ́ ọlọ́pàá yẹn òun la máa mú la máa dìde tẹ̀lé mínísírì tèmi ní àtẹ̀lé lọ síbẹ̀ a lọ jà dúró ń bẹ̀ ọlọ́pàá orílẹ̀-èdè a máa dáàbò bò ó lọ títí. lórí ìyẹn èwo ní pásítọ̀ rí ó ṣáà lọ chọ́ọ̀chì okay. tó ṣe kwaya ń bẹ tó ṣe kwaya ń bẹ kí lójúṣe pásítọ̀ yẹn mo ló wà lórí ilẹ̀ alàyè kí lójúṣe ẹ̀ ṣé ó ti fọ́ọ̀lù ọmọ ọ̀pù ni tó ti tẹ̀lé pé má wọnú ayé lọ má tẹ̀lé àwọn ènìyàn búburú lọ o yá tó bá fẹ́ kọrin a máa gbàdúró fún ẹ àwọn kìrìsìtẹ́nì lè kówó jọ label fún kó tó lọ sí ọ̀dọ̀ akùnà hmm. ń bẹ̀ ẹ kùnà níbẹ̀ yẹn. Hmm, hmm. mo lè bọ́ síta gbangba kí n sọ̀rọ̀ bíábọ̀ christiandom pé a kùnà lórí ọmọ yẹn kì í ṣe a gbọ́dọ̀ mọ ṣògo lórí afẹ́ ìṣògo asán nìyẹn. ìṣògo asán nìyẹn. ìṣògo asán là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni pásítọ̀ bákàrẹ̀ ń ṣe ìṣògo asán nìyẹn ìwàásù tọ́lọ́run gbé rán bákàrẹ̀ kọ́ ni kó lọ máa wàásù ọmọ tó kú nígbà tá a kùnà tá a kùnà ojúṣe tiwa. Hmm bẹ̀tẹ̀ ọ̀rọ̀ tí pásọ bákàrẹ̀ sọ yẹn kí ni nǹkan tẹ́ rí sí ọ̀rọ̀ yẹn torí ó pọ̀rọ̀ yẹn lọ lórí íńtánẹ́ẹ̀tì gan o. Ah, ẹ fà ọ̀rọ̀ tí mo rí sí i òun ni pé pásítọ̀ bákàrẹ̀ tó bá ka greek dáadáa tí wọ́n ti kọ bíbélì caris ohun tá à pè ní caris ni grace oore ọ̀fẹ́ ni gbogbo ènìyàn lóore ọ̀fẹ́ wà fún tìtorí ọ̀nà ìjọba ọlọ́run tó bá ń jẹ́ lóòótọ́ ló ń ronú gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn kò ní kà lọ fọwọ́ ọ̀rọ̀ ọmọ tí òkìṣe oníjàgídíjàgà yẹn tó lọ́n fún lẹ́bù kó lọ́ máa fi ṣe ìwàtá ní gbangba bẹ́ẹ̀ yẹn ìwàásù Jésù Olúwa kọ́ yẹn ẹ wàásù sí aráyé kí wọ́n yí padà ni kí wọ́n gba Jésù lólúwa àtolùgbàlà tí ìkan nínú àwọn àgùntàn bá wá sọnù báyìí ká lọ́ máa fi ṣògo asán ní gbangba kò dáa Hmm, tí kan nínú àwọn àgùntàn olúwa bá sọnù. yes kí àwọn àgùntàn wa lọ olùṣọ́ àgùntàn wa lọ máa ṣògo asán nínú ìwàásù that is not kì í ṣe kì í ṣe ìpìlẹ̀ tí jésù fi lélẹ̀ fún wa nìyẹn. Hmm. a ṣe dáadáa ó yẹ kí gbogbo wa bọ́ sí gbangba ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ọmọ yìí ni. ìyẹn gbogbo pastors gbogbo pásọ̀ kẹkẹtẹ tán ọmọ àjọlẹ̀ gbogbo ọ̀rọ̀ paasọ ká jáde ká ịdariji ẹsẹ ọmọ ológo yìí wọnú ayé lọ adẹ̀ ìyájú wálẹ̀ kanabọ́ báyìí. Hmm. débi tá a wàá máa gorí àjà wàásù lọ ká lọ máa fọ ọrọ ẹ̀ tàfàlà rárá ọlọ́run ò ní inú dídì sí ohun tí ṣe tí ní bá sọ̀rọ̀ lọ rí òkè kó lọ gbàdúrà kó tọrọ wọ́n ní káwọn èèyàn wá tiẹ̀ pìtì ikú ẹ̀. ẹ ṣe àìbí tí mo tún wá lọ kó wá understand the answer pè nǹkan ní etymology ní English a dẹ̀ ń pè ní hermeneutics ní theology ní taban compastor school hermeneutics ni ni interpretation of what of semantics interpretation of semantics so semantic ọ̀rọ̀ tí bọ́ọ̀ yìí kójọ ó ti fi h sí ó fàágùn Mohbad tó bá jẹ́ pé kò fi h sí Mohbad nìyẹn mo ti fi ac ní semantics àti hermeneutics Mohbad lọmọ yìí mìíní fún ayé ẹ ọmọ ọmọ yìí ibi tó bá ti ń kọrin gan wà ẹ ti rí dìmánà ẹ ẹ ti rí fèsì ẹ ẹ ti mọ̀ pé ọmọ yìí kì í ṣọmọ oníjàgídíjàgídí wọ́n lù ú kò kò kò gbẹ̀san ẹ Sam Larry wọbi tó fẹ́ rìkọ́dù ó tún tó ti fòdìdé lórí wíìchì àti wọ́n fẹ́ fi ṣe rìkọ́dì tó ṣe ya gbangba pé pé tiẹ̀ fẹ́ bá ẹ ni ìwà hmm. àgbàgbà kí ni mo ṣe fún ẹ hmm. kò lójú. tó bá jẹ́ pé ọmọ tó báàdì ni ó máa kò lójú. kì í ọmọ tó báàdì orúkọ ẹ̀ nìyẹn ó ní Mohbad ẹ̀yin aráyé wá sọ ọ́ di Mohbad. ọsọ bákàrẹ tí wọn lọ tì í túmọ̀ fún aráyé pé Mohbad yẹn ṣe ń Mohbad ẹjẹ bá ní lórí rédíò Mohbad lórúkọ ẹ orúkọ tèmi rẹ mo wà ní London bá tún fẹ́ náà ni mí kí tó tó gba ìpè. ǹjẹ́ pé bẹ́ẹ̀ gangan gbogbo ló wulẹ̀ ń gbọ́ lórí rédíò Mohbad ẹ. Mohbad èdè èkó yorùbá èkó ló fi sọ Mohbad èkó nígbà tó jẹ́ pé èkó ló ti ń gbé tipẹ́ àwọn ọmọ èkó á ní Mohbad mi bad yẹ so òun wá sọ pé Mohbad apc ẹ̀dẹ̀ tí wàá lọ bá sọ ọ́ di Mohbad. Hmm. so ìmọ̀ràn yín fún pásítọ̀ bákàrẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. kó lọ ronú pùwàdà ní gbangba láti fẹ́ kó sọ kó padà pé ọlọ́run ò rán òun ní ohun tó sọ yẹn bóyá bóyá bóyá tó bá gbọ́ mi bóyá invite mi sí church ẹ̀ tí n bá wá sẹ́kọ̀ọ́ tí n bá dé láti tí n bá dé ibi ni mò ń gbé ọmọ bí ọmọ nàìjíríà sí ni ọmọ yorùbá pọ́nmẹ́lẹ́ òun pọ́ńbélé. pọ́ńbélé ni gbé ah. àṣà bàbá mi lárugẹ èmi ò kí yorùbá lọ dé ìfìlà haúsá ti máa wọṣọ ìbílẹ̀ haúsá ò débìlà yorùbá tó mo pẹ̀lú ọmọ yorùbá pọ́ńbélé fà á. ajímọ̀tara ẹ̀jẹ̀ ni orúkọ bàbá ńlá mi nìyẹn. ah orúkọ ńlá ni o orúkọ ńlá ni ajímọ̀tara ẹ̀jẹ̀. ẹ ẹ jẹ́ kí wọ́n yọrí ọ̀rọ̀ mi òun ni wípé tí àti alàgbà kí lórúkọ bọ́ọ̀yì tó ń mugbó yẹn Naira Marley wọ́n ní wọ́n ní bọ́ọ̀yì tó mugbó yẹn ọlọ́run ò kí mugbó ó ti dì náà ìpò ò kí mugbó. rárá ó mú gbangba àárín náà tó ń gbé ṣe ṣọ́ọ̀ṣì tí mo ti kọ́kọ́ ń ṣe pásítọ̀ Beckham ló wà ọmọ Beckham kí <laughs> ní Ryan Lane Ryan Lane ní Beckham wà ọmọ ti arrest several times tí ẹ sọ pé no ẹni ẹ ká fapá àbẹ̀yẹn lẹ̀ bóyá ọlọ́run á jẹ́ kí n rí Naira Marley lọ́jọ́ kan kí n bá sọ̀rọ̀ ọlọ́run kó tó di kó fàyè sílẹ̀ nínú hmm. tó ṣẹlẹ̀ yìí ọlọ́pàá mú ọlọ́pàá ò mú àti bọ̀bọ́ tí ó ṣàgbọ́dọ̀ gba ẹ̀ tó yọgi sí ọmọdé yẹn lójoojúmọ́ yẹn ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ mọ́ wọn lórí o nínú ẹ̀mí. ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ mọ́ wọn lórí. Ah, ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ mọ́ wọn lórí nínú ẹ̀mí. kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà. Ah, good now ẹ̀mí ọmọdé yìí ò balẹ̀ ó ń ṣàkiri bí bí wọ́n bá wọ ẹ̀wọ̀n lọ bí wọ́n ò wọ ẹ̀wọ̀n lọ ẹ̀mí wọn ò lè gùn mọ́. Ah, wọ́n ti sọ àwọn ọmọ kan di dákúdáfá ẹ̀rọ ọmọ tí ó ń ṣe ìkíló tó ń ṣe dj tí ìyá ẹ̀ ìyá ẹ̀ ti di pẹlẹbẹ mọ́lẹ̀ ìyá ẹ̀ ti di akúṣẹ lórí ọ̀rọ̀ ọmọ yẹn ṣèbọdọ ẹ̀ ló ti dàkúdà ọmọ yìí nítorí pé òye ọ̀rọ̀ ọlọ́run yẹ látilẹ̀ ó lóun ò fẹ́ ṣe gbogbo ohun tí ẹ̀ ń introduce sóhun yìí lọ́sẹ̀ ń lé ilé ayé ẹ̀ kiri yìí nígbà ayé ẹ nígbà ayé ẹ ni o èmi àtìyàwó mi ń sọ̀rọ̀ pé àkọ́mọ ah, yìí dẹ̀ jí ipe kó sọ pé prank ló ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ní orí ẹyin tí oyin ẹ gbọ́ ètò wa yẹn jẹta. mo gbọ́ ètò yín mo ń kọ́ lóyún gidi gan ni kọ́kọ́ kó sọ pé prank ló ń ṣe òun mọ̀ rí wa ṣé àwọn tó fẹ́ ń pọ̀ tó yìí kó wá tú pẹlẹbẹ ọ̀rọ̀. Ah nǹkan. Uh, bí wọ́n sọ yín pé etí òkun náírà eh, Sam Larry ti máa ń lọ tọ́jọ́ wọn pé eh, ibi tó ti mẹ́mù kan wà ń bẹ̀ àwọn ọlọ́pàá ibi eh, tó ti máa ń kó àwọn èèyàn lọ láìṣẹ̀ ipe wọ́n wà ń bẹ̀ gbogbo àwọn ọlọ́pàá tíṣẹ́ ti ń bọ́ lọ́wọ́ wọn ti wà lábẹ́nú báyìí bọ̀ mi ò ní sọ yẹn sà. Hmm. lábẹ́nú. lórí ọ̀rọ̀ ọmọ yìí lọ́dẹ ní tẹ́yìn iṣẹ́ ti ń bọ́ lọ́wọ́ wọn tẹ́tí kọ́kọ́ lé lọ lé báyìí tán tán ń ṣe wàlẹ̀ èdè lọ́wọ́ torí pé ti di international pẹ̀lú àwọn UK government ní interest. UK government ní interest lórí ọ̀rọ̀ Mohbad. pẹpẹ naira naira mali ọmọ eh, citizen bíi ni they have interest so kí wá parí ọ̀rọ̀ mi sà kí n gba àkókò yín lọ hmm. ọmọ tí ó bá rí i pé wọ́n ti ń búlì òun kiri inú ayé tí wọn ò pàpà rí pa ọ̀nà kan náà náà máa fi ẹlimínéètì ẹ̀ tán bá fẹ́ pa àwọn tó súnmọ́ jùlọ kí wọ́n á dẹ̀ fẹ́ lò ìyá olólùfẹ́ rẹ sà olólùfẹ́ ọkàn mi kò lè dédé fayé sílẹ̀ lójijì tó tún jẹ́ ọmọ ológo kí n wá sí ilé báyàn sọ̀rọ̀ rárá nílẹ̀ Yorùbá wọ́n hmm. máa bẹ̀ mí jẹun ni wọ́n máa bẹ olúwa rẹ̀ jẹun pé kó tiẹ̀ mọ̀ ògì díẹ̀. Hmm. kó fi rógbó aláta mú ara kó mo dìdí ẹ pẹ̀lú àkàrà ẹyọ kan. Tinubu ìwọ tí wọ́n ń bẹ̀kẹ̀rẹ̀ lórí eh, social media o ti ń tẹ́ẹ̀sì o ti ń ṣe wáṣẹ̀yìn ṣé ìyàwó ìyàwó gidi nìyẹn. Hmm. Ìyàwó pọ̀ yẹn kí eh, màmá ọlọ́pàá kí ló ṣe sí nígbà tí eh, ọmọ ọmọ tó kù yìí nígbà tí ó tó kọ petition sọ́lọ́pàá kí ni ìyá ìyàwó ṣe ṣe bá na rẹ ni. Hmm. Hmm. so bó bá fi yọrí ọ̀rọ̀ mi ni pé tí wọn ò bá tí wọ́n bá ti lé ọmọ títí tán ò rí pa lójúkorojú àwọn tó súnmọ́ pẹ́kípẹ́kí ni wọ́n á fún lọ́wọ́ àwọn èèyàn ní owó tó ń pa nínú egbògi olóró náà so wọ́n lè rówó ná àti ọ̀rẹ́ ọmọ tó kù yìí tó ń sọ kátàkátìkàtì tí wọ́n gbọ́wọ́lé lọ́rùn nínú ọkọ̀ tí eh, ó ti ń mirí tá ló ti kú ọ́ eh, dókítà wo ló certify ó ti kú àkílódé ah, ah, tí àwa ọmọ nàìjà burú tó yìí ìjòwúlòdì ó wà nú ayé wa ní ìjẹ́kọ́lówó orílẹ̀-èdè wa tẹ̀síwájú sèmi nìkan èmi nìkan self-centeredness ìyàwó gba owó ó lè pàkọ́lẹ̀ dànù. Hmm. ó ti ẹ̀fẹ́ ká lè tọ́pọ̀ èèyàn mọ́ nàìjíríà báyìí kò jẹ́ bó ti jẹ́. kò jẹ́ ah, e, e, e, èyàn ò lè trust èèyàn mọ́ nàìjíríà. ohun tó túmọ̀ sí nìyẹn ọ̀gá mi ohun tó ń lọ nínú ayé nìyẹn iṣẹ́ rere tẹ̀ ń ṣe tẹ̀síwájú sà àwọn ọmọ yín àwọn ọmọ yín ò ní ṣorí burúkú ẹ ní sunkún lórí wọn lórúkọ Jésù ọba ọ̀tá ò ní bà o ọ̀gá àǹsà it is well with your soul. ẹ mo rí pé ẹ sọ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní ọ̀rọ̀ Naira Marley àti Sam Larry ẹ ní kíní kan bẹ fún wa àbí nǹkan mi ìrántí bẹ ṣe sọ̀rọ̀ yẹn lọ. <laughs> mo ní wípé wọ́n gbé wọn sẹ́wọ̀n o wọn ò gbé wọn sí ẹ̀wọ̀n o <laughs> wọ́n ti ṣẹ̀ sí ìdájọ́ ọlọ́run. ìdájọ́ ọlọ́run. Ah, àwọn tó. ìdájọ́ ọlọ́run ti wà létí bèbè ayé wọn báyìí. bọ́ táwọn ìyá àti bàbá Mohbad nǹkan kí nìkan tẹ̀lé bá wọn sọ. òṣùwọ̀n àwọn òṣùwọ̀n àwọn bọ́ọ̀lì méjèèjì ti kún pátápátá bàbá Mohbad ó kú rẹ̀tẹ̀ pátápátá ó kú rẹ̀tẹ̀. ó kú rẹ̀tẹ̀ mi ò fẹ́ gbọ́ Yorùbá nìyẹn bóyá Yorùbá Oǹdó ni mo sọ ó kú rẹ̀tẹ̀ ó kúrẹ̀tẹ̀ ẹ bá ń túmọ̀ ìtorí àti ọ̀bà yé. ìtumọ̀ akúrẹ̀tẹ̀ òun ni wípé ẹni tí ò níná nínú. tí ò níná nínú. akíkan ọkùnrin tí ò jẹ́ akíkanjú. Hmm. ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ ti pẹ́ gan-an tún lákíkanjú ju òun lọ ìyẹn sọ pé òun ti lọ rí náírà mọ́lì rí nà wípé ọmọ òun sọ pé òun máa jó oúnjẹ tá a bá gbé fún òun. bẹ́ẹ̀ni ó sọ bẹ́ẹ̀ ìyá yẹn ìyá yẹn sì ó tún ṣáná díẹ̀ ju bàbá yìí. ah ọmọ olùkọ́. ìyá yẹn ṣáná ju bàbá bàbá yìí lè má lọ́wọ́ sí ọ̀rọ̀ náà kó kàn jẹ́ akú rẹ tẹ̀ tí o ẹni tí ẹni tí ó jẹ́ pé tí o tó o arákùn ẹ arákùn obìnrin ló gbé wáyé kò yẹ kó rí bẹ́ẹ̀ fọkùnrin ẹ wò bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ṣàṣàṣàṣà lórí rédíò yín tí ohun tíbi tí ọgbọ́n ènìyàn tí ìdí ẹ ti débẹ̀ kẹsàrà hmm. sí yìí yẹ tẹ bá ti ń ṣètò yín lọ mi ò fẹ́ mí sí ètò amsat. qh qh radio. mo gbé ìrònú gidi jáde. Hmm. bò dádì bá a ṣe máa ń dádì bá a ṣe máa ń sọ̀rọ̀ yẹn kò ṣàṣepá máa ń bú ẹnì kankan. tẹ bá lọ sọ́tún ẹ lọ sọ́tún mo lórí bọ̀bọ̀ yìí pé mò ń sọ fún ìyàwó mi. <laughs> inú ọ̀rọ̀ yìí àgbà náà láti mú un ẹ mọ̀ pé ọmọ ọdún àgbà bẹ́ẹ̀ ni bàbá mo kiri mọ́ínmọ́ín àtẹ̀kọ mo kiri mọ́ínmọ́ín àtẹ̀kọ dáadáa ó wá jẹ́ kó eh, ó wá jẹ́ kó rí ó jẹ́ kó rí pé intelligence native ah, intelligence. jẹ́ àwọn ènìyàn ò gbọ́dọ̀ jókòó ti ọ̀rọ̀ yín ìyàwó mi tá a bá fẹ́ jáde lọ ó dẹ̀ ó ti àǹfààní tó jẹ́ àtètè lọ oníjẹ́ kí n bọ́ náà bẹ́ẹ̀ nínú ọlẹ́ lágbárí bọ̀bọ̀ yìí. ẹ ṣeun dádì àwa náà àwa náà wà kí yín ní chọ́ọ̀chì yín ní London. àmọ́ retí tẹ́ bá ti dé ọjọ́ tẹ́ bá ti dé London. tàbí tàbí tàbí tẹ́ bá ti fẹ́ ṣe àjọ̀dún ẹ jẹ́ kí n mọ̀. yes sir all right that's a good one. ẹ àjọ̀dún chọ́ọ̀chì yín gangan èmi gan máa wá àtẹ́ǹdì ẹ̀ máa wá bá yín ṣe MC amen amen thank you. àtún <laughs> àtún sọ̀rọ̀ dadi àtún sọ̀rọ̀ mo máa sẹ́ẹ̀fù nọ́mbà yín sí i àmì àmì àmì ẹ ṣeun dadi o ẹ ṣeun sir yes sir yes sir yes sir ah, ẹ̀yin olólùfẹ́ wa tó ntí eléyìí tiẹ̀ jẹ́ nǹkan tí pé àti ẹ̀ mọ́ra sílẹ̀ fún bọ̀tẹ̀ bó ṣe jẹ́ kò nídìí kí n tún kankan sọ lórí ẹ̀ mọ́ etí bàbá fẹ́ sọ wọ́n láwọn táwọn jẹ́ ìránṣẹ́ ọlọ́run wọ́n láwọn lè blame ara wọn pé àwọn ti fail àwọn kùnà wọ́n nígbà tí Mohbad tó ń kọrin ikú left and right wọ́n ló dùn àwọn pé àtàn jẹ́ wòlíì ọlọ́run àwọn ò nǹkan kan ṣe sí i so wọ́n kóra àwọn náà mọ́ o wọ́n ní including àwọn tán gan sọ̀rọ̀ ni o pé sòbọ̀ tẹ eh, gbogbo àwọn àwọn láti tọrọ àforíjìn pé torí Mohbad pariwo tó kó tó dìpọ̀ jáde láàyè ẹ ṣé gan ni o gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ ṣeun Quadri Hamzat olóko mi àtúpàdé. From Accra to the world ó milẹ̀ títí ó kárí ayé. QH Radio, làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH Radio, làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ó bu QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé eh, ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. na na na na.